featuring harmonize lẹ́gbádùn tán yẹn àwọn divas while she body bang. just two more to go bẹ́ẹ̀ ni ta lọ pọ́n súnkàn lórí playlist Me move fẹ́ fún yín ẹ ti mọ̀ pé oh, Busola I just have to give it to you Nini Ola yes tẹ bá ń gbọ́ nípa mágùn lélẹ́ <laughs> ojú then tẹ bá tún wá gbọ́ yín hmm, ni o mo baby another round oh baby ilé mi orin tó wá ṣe kíni tó wà on point lọ́wọ́lọ́wọ́ báyìí láti ọwọ́ Nini Baby yes a máa gbọ́ nípa designers featuring SARS <laughs> SARS ah SARS ó mọ̀rẹ́ o ẹ ká lọ gbádùn orin tá sọ yìí láti ọwọ́ Nini Ọlá featuring SARS à ń bọ̀. <laughs> Ah, sometimes I'm up. Woo! Sometimes I'm down, around me ballet ah, when you're around. Da da da da. and you turn it upside down. You kiss me better. And then I ask you to do it again, baby, baby me. Yes, so I beat up Batunbo, my love. Joe, you give me love I never see. Oh, my love. Joe, your love means so much. I beat up Batunbo. Hmm. Him me now, him me now. I'm one of them. <laughs> he would not, he would not, yeah, yeah, you one of them. so then you talk about Tiwa. Mo love Tiwa Savage gan so so much I love you. Then nítorí pé kí ni àwọn orin ẹ̀ máa you know. <sighs> Mi ò mọ bí mo ṣe lè bẹ̀rẹ̀. Àwọn orin very very groovy. Ó máa ń jẹ́ ó máa ń jẹ́ kí n yọ̀ ó máa ń jẹ́ kí mọ̀ wípé I got it yes so so so inspirational bẹ́ẹ̀ ni Tiwa Savage lọ pọ́n súnkàn ní number three on my list mi rò pé mo ti play orin yìí rí hmm, ẹ máa fẹ́ fún yín báyìí tẹ́ bá ń gbọ́ àǹtí síkírà ah, bọ̀dà pétérù àǹtí síkírà hmm, bọ̀dà pétérù nígbà tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ yẹn wọ́n wọ jacket kan tó wide then she's so tall and slim and black and beautiful ẹ kàdà gbọ́ orin Tiwa ṣayọ tí wọ́n pè ní Tiwo Vibes Tiwo Vibes ní orúkọ orin ẹ̀ àmọ́ ṣáyó ni gbogbo ọ̀rọ̀ tó wà níbẹ̀ this is Tiwa ẹgbàá <laughs> ìpolówó ọjà lórí ètò yìí ìpolówó ọjà ó ṣe pàtàkì ó tún ṣe kíni ó ṣe kókó tẹ́ bá fẹ́ kàn sí mi fún ìpolówó ọjà nìkan ẹ kàn sí mi lórí oh eight oh six seven five two one four five five ẹ kàn sí oh eight oh six seven five two one four <laughs> five five ní kẹ́ pè mí sí fún ìpolówó ọjà ká wá fi jóyà yẹn tọ́wọ́ non-stop yẹn ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ Yeah, bye mwah love you.